سبحانه وتعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله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 ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله معنا اليوم بالموضوع بعنوان مداخل الشيطان وطرق الوقاية منه عباد الله لا بد للإنسان معرفة سنن الله في خلقه في توجيهاته الله تعالى للبشر مع وما عدوه الأكد وهي وهو الشيطان عليه من الله ما يستعيك ونعوذ بالله منه وكذلك معرفة الإنسان عدوه وهدفي تجاه الإنسان باب نتكلم عن باب من إلمان من وسائل الشيطان في غواء الإنسان فاتقوا الله أيها المؤمنون وصية الله تعالى للأولين والآخرين قال سبحانه ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله إن من سنن الله تعالى في الرسل وأتباعهم من المؤمنين أن جعل لهم اعداء يتربصون بهم دوائر وينسجون لهم المكائد يصدونهم عن سبيل الله ويبغون عائوجا قال تعالى ولقد جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يحيي بعض إلى بعض زخرف القول غرورا عباد الله وإن من أعظم الأعداء فتسا وانظار كيدا إبليس اياه بالله منه والجذور العداوة بينه وبين الإنسان قديما جدا أخبرنا سبحانه وتعالى بقوله حكاية عن إبليس قال فبما أغويتني لأقعدن له صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وشمائلهم ولا تجد أكثر مشاقرين قال اخرج منها مذموما مدحورا لمن اتبعك منه لأملأن جهنم منكم أجمعين والعياذ بالله اللهم إنا نعوذ بك من أماسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون adúdúpẹ́ lọ́dọ̀ ọba Allah subhanahu wa ta'ala ọba tí kápá sánmà tilẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ wa huwal hayy ó lọ́ba àlàyé alladhi khalaqa kulla shay'in bẹ́ẹ̀ ni ìjẹ́bíbẹ́ àlàyé rẹ̀ ló fi dá gbogbo tí ń bẹ wàjáàlá súnmẹ́ni ala khalqi wal bashariyati wa makhluqati jami'an bẹ́ẹ̀ ló láwọn lànà àtàwọn ìtọ́sọ́nà àtàgbékalẹ̀ lórí gbogbo tọ́lọ̀ọ̀bà láàdá àìkà mú táàmà ni àti táàmà máa bí gbogbo àwọn kàyẹ́ ṣe pọ̀ tó wọn ò lẹ́lòmíì tí wọ́n lẹ́tọ̀ọ́ láti máa jọ́sìn fún yàtọ̀ sí Allah subhanahu wa àwọn tó ń bẹ sọ́mà ni àwọn tó ń bẹ láàrin ilẹ̀ àti sọ́mà àbáwọn tó ń bẹ nínú ilẹ̀ àbáwọn tó ń bẹ lórí ilẹ̀ abẹ́ Allah subhanahu wa gbogbo tí ìjẹ́ yóò lè tẹ̀lé tọ́lọ́ láti jọ́sìn fún mẹ́jọ ṣẹlẹ̀ sí wọn lọ bẹ́ẹ̀ là ń jẹ́ nípa nẹ́bùwà Muhammad ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kó máa bá ẹrú sí ọlọ́run ní ṣe òjíṣẹ́ rẹ̀ sí ni Allah subhanahu wa ta'ala ó rán sí wa láti wá dá wa padà láti wé wá júwe ọ̀nà owó lèmi àti yóò bàlà kúrò lọ́wọ́ ọ̀tá bàbá bàbá wa tó tún jọ̀tá wa. ọ̀nà yìí kò sọ́nà kankan téèyàn lè gbàlà èèyàn sì lè má ta lọ̀tẹ́ àyàfi báwọn tó bí ni àbáwọn tó já sáájú ẹni bá jù èpè lágbájá ọ̀tá ni. torí pé ẹja lọ mà gbogbo ẹni tí bá ti ń jọ́ta òbí ẹni ọ̀tá ẹni ní í ṣe gbogbo ọ̀nà. abẹ́ ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run mẹ́jọ àwọn àwọn sọ̀hábà àti rẹ̀ kò nù àpèrè ọ̀rọ̀ wa lónìí la pè ní madkhal shaitan àwọn ọ̀nà tí shaitan la'natullah alayhi tó máa ń gbà wọlé sí ni lára bẹ́ẹ̀ ni ọ̀nà wo lèmi àti ń lè gbàlà lọ́wọ́ rẹ̀ torí wípé olóhùn fi wá lẹ́ǹgbà kan a gbọ́dọ̀ múra dáadáa tábà tiẹ̀ wò gan kí ló lè bí àkòrí ọ̀rọ̀ yìí gan a rí i pé tó lè bí kì í ṣe sí gbọ́dọ̀ jìnà sí wa púpọ̀ torí pé inú Ramadan gbogbo wa mọ báwo lára wa ṣe yá báwo la ṣe jígìrì sí tẹ̀lé tọ́lọ́run báwo ni ìṣe tọ́lọ́run báwo ló ṣe rọ̀ wá lọ́rùn sí torí pé kí ni wàkọ̀dọ̀ kọ́lá nabiyyu sallallahu alaihi wasallam anẹ́kọ̀ọ́ Muhammad fi àtọ̀lọ́lọ́ kó máa bá ó ti ṣàṣírí rẹ̀ fún wa àdìsí Abu Huraira ó ní idha jaa Ramadan tí Ramadan bá dé nígbà tá ọba aláwọ̀ pàṣẹ pé ẹ lọ sẹ́nu àlùjánnà kalẹ̀ gbogbo ọ̀nà táwọn yóò gbà rí kẹwọn ọlọ́run ẹ lọ sí kalẹ̀ wọ́n wọ́n lè kọ́tà àbúwá rẹ̀ náà gbogbo ọ̀nà tẹ́yẹ lè gbà wọ́n náà ẹ lọ tí wọ́n sófin láti ṣọ̀yà tí gbogbo àwọn ẹni èṣù tí ò ní jáwé ìwé orúkọ ọlọ́run ṣe ẹ lọ bè wọ́n mọ́lẹ̀ ọ̀yà ìbéèrè tó yẹ ká béèrè ni pé tí ramadana bá dé tí ramadana bá dé nínú tí ó sùn mọ́ nìyí pé wọ́n bá jẹ pé ẹnu ọ̀nà tó rọrùn yẹn àbí wọ́n ti padà ni àbí wọ́n tún sí ọ̀nà àná lẹ́kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó wá ṣe déédé ọ̀rọ̀ wa òní pé wọ́n bá jẹ́ pé ìtọ́nà ẹni ẹ̀kọ́ ìgbé yẹn tún kalẹ̀ padà wọ́n bàbá wa re a sì gbàwó kò sì ohun tó yẹ ká fúra sí ni pé kí ni ó jẹ́ ká lose strength kí ló lè gbé wa kúrò ní mainstream kí ni mainstream wa báwo la ṣe sẹ̀mí nínú Ramadan tí ìjọsìn ọlọ́ọ̀bá dára fi rọrùn fún wa kí ló wá fẹ́ ṣẹlẹ̀ tó dàbí wípé kò tí ì pẹ́ tá a kúrò ní Ramadan tẹ́mi wá ti ń kó ṣuṣu abẹ́ aláàkójọ mọ́sá yọnu sí wa ẹ̀yẹ́ ń sìn ọlọ́m ọmọ ènìyàn gbọ́dọ̀ mẹ́ta lọ́ta rẹ̀ àti àwọn ọ̀nà wo làlá subhanahu wa ta'ala dá ọ̀tá tó sì dá àwa náà ọ̀nà olúgbàdúyè fún wa lónìí amẹnuba díẹ̀ nínú apá kan ọ̀nà tí ọ̀tá ìkọ́mọ̀ngbà trap eléyìí táwọn eléyìí bó máa ń pè ní the trial and tribulation of shaitan àwọn ọ̀nà ètò owó ló máa ń gbà dá kò sọ́nà kankan tí shaitan lè gbà tọ́ba adájọ́ ti ní wàá ràn lórí ẹ̀ àbíta nẹ́bí sallallahu alaihi wasallam tí ò ti wá wa lólùsọ lórí ẹ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala kó mọ́sá àyọ̀mí sí wa ẹgbẹ́ lè sáré gbé mi lọ sí ibi àdúrà tá nẹ́bí máa ń sábà ń ṣe táìmù ọ̀pọ̀ wọ̀nyẹn pàtàkì wọ́n nínú àdúrà tá nẹ́bí máa ń rán mọ́ nípa Allahumma inni as'aluka al-'afwa wal-'afiya في ديني ودنياي وآلي ومالي اللهم استر عوراتي وأمن رواتي اللهم اقصني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي وعن ابتال من تاسي تابعوا كلفة تابعوا فيني عن يميني داكو الصمي نطر ọ̀nà tẹ́yẹ̀ máa gbà wà lè jẹ́nà yóò rọrùn fún mi wà á ń ṣàmáyì ọ̀nà tẹ́yẹ̀ máa bá àbí lẹni mú sọ mi bẹ́ẹ̀ wà á ní ogun tálà ní tààtì má dáwọn èèyàn tó jálù mi má jẹ́ wọ́n sí mi lẹ́sẹ̀ kúrò níbi ojú ọ̀nà tiẹ̀ àjẹ́ pé àdúrà kan tó pàtàkì ni anabi sallallahu alaihi wasallam kò ti torí nǹkan kan máa ṣàdúrà yẹn bí ò Allah sọ fún wa ní alukur'an ó ní walaqad waṣṣayna alladhina utul kitaba min qablikum wa iyyakum ẹ sọ́ra dáadáa o wọ́n ti àsọ́ọ̀lẹ̀ fún yín bẹ́ẹ̀ ni mo ń pè láti èsì àsọ́ọ̀lẹ̀ yìí mo ti ṣe fáwọn tá a fún tìrà ṣáájú yín á nàbí ọlọ́run bẹ́ẹ̀ nù wọn wa ọ̀run ọlọ́run bẹ́ẹ̀ tún sọ fáwọn náà kí ló ní ká ṣe á ní tẹ̀kù wọ́n ẹja máa kọ́ nínú ọlọ́run ẹja máa páyà rẹ̀ torí pé ọ̀nà kan ṣoṣo tá a fi lè gbà láàánú ọlọ́run láyé ọ̀nà kan ṣoṣo tá a fi dẹnu ìyọnu lábẹ́lẹ̀ ọ̀nà kan ṣoṣo tá a fi dọ́mọ àlìjẹ́nà níjọ́ gbèndé abẹ́ mọ́ṣálà wa mẹ́ ẹ̀yẹ́ òṣìṣẹ́ ọlọ́run nínú ètò ọba adẹ́dà fún wa àtàwọn òjíṣẹ́ tó rán sí wa orí pé ó máa ń gbé kalẹ̀ ó ti sẹ́ẹ̀sì kalẹ̀ àwọn ọ̀tá tí ó dúró tàwọn ẹni ọlọ́run ajẹ́ wípé tó bá ti jẹ́ báwọn òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala nínú àwọn òjíṣẹ́ àbínú àwọn ànábí ọlọ́run àtàwọn tó tẹ̀lé wọn nínú àwọn olùgbàgbọ́ òdodo wọn ò fi wọ́n lẹ̀ wọn ò sẹ́mi wọn àti kán rádánwò nínú àdánwò tó kà àwọn òjíṣẹ́ nínú àdánwò tó kà àwọn tí wọ́n nígbàgbọ́ sí wọn òun náà wípé ẹ lọ dáadáa ọba dán wọn nínú àdánwò táwọn ànábí ọlọ́run kàn ní pé bí àwọn èèyàn sọ́rọ̀ pàápàá wọn lẹ́ni ayẹ́kúnú àmẹ́nà àwọn náà máa fẹ́ claim olùgbàgbọ́ òdodo ni wọ́n àwọn náà fẹ́ di olùgbàgbọ́ òdodo àwọn na fẹ́ rin ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run tó ṣáájú ọba aláàni wàlá kọ́ni fatanna lẹ́bí àwọn tó ṣáájú wọn wọn àfìtínà wọn wọ́n rí àbẹ̀wò ṣètọ́nù jókòó gbogbo ọ̀nà tọ́gbà àfẹ́tọ́dọ̀ ọlọ́mọbẹ ni wọ́n ládàwọn olórí ẹ̀ nínú àdáwò táwọn ẹni ìṣáájú rí òun ni pépé ti ṣe ọlọ́ba ti ń pè wọ́n báyìí bẹ́ẹ̀ ni ṣètọ́nù náà pè wọ́n bó ti ọlọ́ba ti ní ẹ má wọ́n náà bẹ́ẹ̀ ṣètọ́nù ní ẹ má dáhùn jàre ẹ má wà ń bì. àṣẹ ọba àbábà ṣe ní ẹ máa sọ fún wọn pé aláforíjì ẹ má dáhùn lóòjàre tẹ ẹ bá ti tẹ̀ láwọn òjíṣẹ́ ẹ ẹ dèrò sí òṣèlú nínú àwọn ọ̀nà tí wọ́n gbà lásàrí sọ fún wa yẹn ajẹ́ wípé ó gbọ́dọ̀ yé wa dáadáa wípé eléyìí ní ìṣesí nínú àwọn ọ̀nà tó máa gbà òun ni kó gbìyànjú láti dí àwọn èèyàn lọ́nà àti ṣètò ọlọ́run àti pé láti jẹ́ máa sọ fáwọn èèyàn wípé ọ̀nà tẹ́ fẹ́ gbà yẹn kì í sọ̀nà tẹ́ lè gbà sórí ire láyé Allah subhanahu wa ta'ala ìṣeré àti gbé kalẹ̀ fáwọn òjíṣẹ́ tó ṣáájú yín ọ̀tá kan nínú èèyàn ṣàyàtì nílẹ̀ ìsọ̀jìn ibẹ̀ làwọn olùmọ̀ ti padà wọ́n wá ní àṣẹ tó bá ní ṣèitọ́n ṣèitọ́n ó ní ọ̀gá kan bẹ òun gan ní jẹ́ ìbìlísù òun kí ni òun jẹ́ ìbìlísù ìbìlísù yìí òun wá ló láwọn ọmọ ogun bó ṣe láwọn ọmọ ogun yẹn àwọn amẹ̀wá rẹ̀ nínú èèyàn àti nínú inú àlìjẹ̀nu ìyẹn ló pàtó bá ti ní ṣàyàtì nílẹ̀ ìsọ̀jìn gbogbo ẹni tí bá ti ń rìn ẹsẹ̀ ìtọ́nù tí ń bá ṣe ìtọ́nù ṣiṣẹ́ nínú ẹ̀dá ọlọ́run nínú èèyàn àbọ̀tẹ́ ní kíni ìṣẹ̀yà tí ní ìsìn tó bá jẹ́ fún àwọn àlìjẹ̀nu ni àbọ̀tẹ́ kíni ìṣẹ̀yà tí ní ìsìn torí kíni torí páwà méjèèjì náà lọ́lọ́run rán àwọn òjíṣẹ́ sí wa. ajẹ́ wípé Allah subhanahu wa tá a bá ti rìn ẹ̀ta irú wà lọ́wọ́ abẹ àti àlìínsì àti àlìjín mìíràn ṣàyàtì ayé àṣìmọ̀ náà nínú ọlọ́kọ̀dọ̀ mọ́sálà wa ẹ̀yẹ ń sìn ọlọ́m kí ló bá aláàdé wọn máa ṣe ní yóò hì ìdáàdé ilà àbáàdé zùkúrú pẹ̀lú kóòdù gòrò rọ apá kan wọn ò ní fara apá kan wọn lẹ̀lẹ̀ ìyẹn tí wọ́n máa ń ránṣẹ́ síra wọn ibẹ̀ láti rí gbogbo wàhálà tí ń bọ́ ọmọ nìyẹn lórí ilẹ̀ òkò yọ lẹ́yìn ṣètọ́nù èèyàn àti ṣètọ́nù àlìjànú wọ́n ṣiṣẹ́ papọ̀ wọ́n níṣẹ́ papọ̀ yóò hì ìgbàdùn ilà àbáàdé láti

láàyè mi yóò mi káàní ẹ̀mí nìyí jìn ó wà nínú àwọn àlùjẹ̀nu nígbà míì yóò nínú àwọn màláìkà ni tó bá nú àwọn àlùjẹ̀nu àṣẹ́rí pé ọba abẹ́ẹ̀dá fẹ́ dá wa padà pé ṣètọ́nù tó ń sọ fún ìbílísù kankan tó fi àdámọ́ rẹ̀ ẹ̀dá rẹ̀ ó jọ ẹ̀dá àwọn àlùjẹ̀nu torí pé ọba aláàlá dá mímẹ́rin mímẹ́rin jìn mìíràn níbi èéfín iná ló ti dá tó ti yé àmọ́ tá a bá ní kẹ́ẹ̀nà mí lẹ́nu màláìkà ìtumọ̀ ẹni pé ó wà láwùjọ àwọn màláìkà níbi táwọn màláìkà dúró sí ìyẹn ló fà ìtọ́kọ́ ló ń bá bàbá wa ádámà alayhi salam àṣẹ ìtọ́nù àgbà ìbílísì ó wà láàrin wọn jọ́nà nígbà tó lọ́ọ́ bá aláàtúkọ̀ ẹ̀yìn qala rabbuka lil màláìkà inni ja'ilun fil ardi khalifa قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك

ó wá ṣe mọ́tòmọ́tò fàkàdé mílẹ̀ káfírí olófin jẹ́nu àkọ́kọ́ aláìmóore ẹ̀dá lọ́dọ̀ ọba dẹ́dà torí pé gbogbo orin bọ́lá ń ṣe fún tó dá pọ̀pọ̀ pọ̀lọ́ àmàláìkà kò rí àwọn olùmọ́ni kí ló bí ọ̀tá ṣe ìtọ́nà ìbílísì sí wa gan kò sí kankan ọba dẹ́dà state ẹnu alukoran kò sí tó fà kọjá yìí pé àkọ́kọ́ ẹni ó kọ́ ṣe comparisons tó fi nǹkan wé nǹkan ọlọ́mọdé àjọra wa lójú ìjọra ẹni lójú àti kí ni o àti envy ìmọ̀ kórìíra ìṣẹ́kẹ̀ẹ́ta ẹni ló gbéṣẹ̀ sọ̀rọ̀ kì í ṣe kankan ọba aláàmì àhásùdàlìbáṣàrì àhásùdàlìbáṣàrì òun máa forí balẹ̀ fún ẹ̀dá tó bá lójú ni àhálàkítàwù mi tì í ojú wa ló fi dánú yẹpẹ wà hálàkítà ni mi mẹ́ẹ̀ ọba abẹ́dà ni ṣèbínú náà ló ti lóhùn lọ́dọ̀ tiẹ̀ ìrírí rẹ̀ kó tá a ti gbọ́dọ̀ sọ́ra fún nìyẹn lágbájá lágbájá làwọn àtẹ̀lé ọmọ tábúrò wa bí àwọn àmọ̀ gbọ́rọ̀ rẹ̀ àmì gbọ́rọ̀ rẹ̀ tẹ́ ẹ bá wo àwọn tàná ohun tí ò jẹ́ kí wọ́n fún òun ni pé wò a máa tẹ̀lé dáṣẹ́rù mùsùlùmí agbára bíi tiwa iná ara làṣẹ ìrọ̀rùn ọ̀jà àìmọ̀ ni tó bá lọ jẹ́ wípé in atatun dasharan tẹ́ ẹ bá agbára bíi ti ṣe tó ń tó ìpamọ́ náà nìyẹn ó wá ṣe kéta àbá ó ó ṣe mọ́tòmọ́tò ọba aláàánú rárá o àìwo nta ní kéèyàn ṣe a máa wo ẹni ó pani láṣẹ ni má fi ra rẹ léèyàn òfin ọba dẹ́dà má dẹ̀wò pé èmi ò lè báwọn èèyàn ṣe èmi yàtọ̀ sí wọn ó yàtọ̀ ẹ̀dá bí ti ẹni wọ́n ṣe nǹkan bá ti ń ṣe lórí dáadáa ìwọ náà kò tẹ̀lé wọn nǹkan kó bá ṣe sọ́ọ̀nù lákọ̀ọ́kọ́ nìyẹn ó pọ̀ tó dé pé Allah subhanahu wa ta'ala nígbà tó sọ fún ṣe ìtọ́ọ̀nù pé à ó orí balẹ̀ mo pa ẹ́ láṣẹ ó bẹ̀ lóò tẹ̀lé ní ìsìn fa innaka rajim ó dẹni ẹ̀kọ́ lẹ́nu tẹ́lá gbọ́nà ṣèǹtọ́n àwọn olùmọ́ni ó bẹ̀rẹ̀ ìṣúkọ́tì nìkẹ́lùmọ́tì ṣàtà náà ìyẹn ni pé dáhùdà ẹni tá a gbé jìnnà ó wà ní à ó kúrò jù mí nà jáde mi ó dẹni ẹ̀kọ́ mo pa ẹ́ láṣẹ òun wo ìmọ̀ ó wá lu ọpọlọ rẹ ẹ má jà tẹ̀lé fẹ́nu wa nínú tí máa kọ́yàn tá a padà sọ̀rọ̀ lórí ẹ̀ ó ní fẹ́nu kéèyàn má tẹ̀lé fẹ́nu rẹ̀ pé rárá o ní tó bá ti hàn sẹ́nu ilé ni ó ṣe man fa'ala ma sha'a laqiya man sa'a gbogbo ẹni bá ti ṣe ti ń tẹ lọ́rùn ní tí ò tẹ lọ́rùn ni ó máa bá pàdé àyàfi kéèyàn máa wá ní tí ó yọ ọba dẹ́dà nínú nìkan ṣoṣo Allah subhanahu wa ta'ala nígbà tó sọ báyìí fún ṣe ìtọ́nù sẹ́ẹ̀mọ̀ tó wí kọ́ọ̀là fẹ́bì máa àgùwọ̀ ìta ní ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ gan ó ní fẹ́bì máa àgùwọ̀ àwọn tó ti torí wọn sọ oúnjẹ ní àná ah, àbíntó ti torí rẹ̀ sọ́ńdẹ́ dánù láàkúrò dánù làwọn sọ̀rọ̀ tẹ̀kẹ̀ mùsẹ̀kìm máa lọ jòkó dè wọn lójú ọ̀nà rẹ tótọ́ àmàdáràn ah, àmàríire talẹ́ni tí ó là wá nígbà tí ṣe ìtọ́nù ó kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ mẹ́tí tó lọ́wọ́ jòkó sí ni wọ́n sọ̀rọ̀ tẹ̀kẹ̀ mùsẹ̀kìm mi ò ní jòkó lọ́nà tí ò da ọ̀nà tó tọ́ ọ̀nà mi gbà ìbẹ̀rẹ̀ wọn lọ jòkó sí kò tẹ̀ náà rò ó lọ́wọ́ gbà kò tí òun jòkó ni á sèrọ́ọ̀tọ̀kà ni mùsẹ̀kìm mo mọ̀ pọ́nà rẹ tọ́ ọ̀nà yẹn wọ́n sì gbà wàlìjẹ́ náà gbogbo ọ̀nà tí wọ́n bá wàlìjẹ́ náà dẹ̀mí ilẹ̀ ìdókòdè wọn. a jẹ́ pé àti wàlìjẹ́ náà wá iṣẹ́ ni o tí a mọ̀ pé rọrùn fún wa nínú Ramadan kéèyàn kẹ́ wọlé ẹ̀ ó ti mọ̀ àárẹ̀ fáwọn èèyàn kódà wọlé kódà mọ̀ ránkà máa ń kẹ́ ah, ah, kí ló dé torí pé wọ́n dé mọ́lẹ̀ wọ́n gbé kúrò lójú ọ̀nà ẹ̀ pé kúrò mẹ́ àbẹ́bà parí ọ̀rọ̀ tán kọ́ ó padà sórí ìjòkó rẹ̀ lá akọ̀rọ̀ dáná làwọn ń sè pé mo fún ọ lóṣù oṣù tó bá kù èmi àti wọ́n dìjọ nínú ẹbí owó ni àfikọ́ lówó làwọn bẹ̀. ó wá ní kò wá bí mo bẹ́ẹ̀ tí n bá wá jòkó fún mà ń wá jòkó pẹ̀lú àṣẹ làátì yánà ń wà mọ ohun ṣẹ́ sí wọn mí mẹ́yìn ní àìdí yìí gbogbo ọ̀nà tí wọ́n gbà rọ́la wọn ń dúró tì wọ́n wàá ní àìmọ̀ yìí nìyí ọ̀nà tí wọ́n gbà lọ́tún ń dúró tì wọ́n wàá ń ṣàmọ́ yìí nìyí màá gbà òsì ń dúró tì wọ́n ó wá ní wàlá tajidu èrè ó ti ọlọ́run ọlọ́run bá la subhanahu wa ta'ala ń rí pé ọ̀pọ̀ wọn kò jẹ́nu ẹni tí ó máa ṣẹ̀ ọ́ eléyìí ṣe tọ́nù ní kí lọ́ba aláwa sọ fún qala ukhruj minha kò lé kò lé rárá jáde ukhruj minha ìyẹn ni pé pọ́ùn ọba àlìjẹ́nà mẹ́sìmọ́mọ́n ẹni èébú mẹ́dọ̀ọ́rọ̀ ẹni ẹ̀kọ́ kí wọ́n sọ wọn nìkan làmọ́ní tàbá àkà ọba adáda náà wà wọ́n fi kúrò àlùjẹ́nu dáàná mẹ́rin adé wípé ṣètọ́nù lérí ọba adẹ́dà náà ṣe kí ni ọba adẹ́dà náà lérí wà mẹ́tàṣá una ilá àyẹ̀ṣà àlá abẹ́ kódò àtẹ̀mí àti mọ́sálà ọ̀rọ̀ pàtàkì agbọ́dọ̀ gbọ́ yé dáadáa sẹ́ẹ̀rí téèyàn bá ń sin náà kó má jòkó tẹ́tẹ́rẹ́tẹ́ o afa wa òde ìfọ̀ ọmọ yemen ọlọ́mọ sàbà yọ́nu Ànábì sallallahu alaihi wasallam ọ̀nà wọn làá gbàwà lùgbẹ́ náà bóòlù àti eríṣẹ́ bóòlù àti ráàánú ọlọ́run téèyàn bá yan lẹ́fìlà kí lèrè tí ó máa jẹ téèyàn bá ti sàárà kí lèrè tí ó máa jẹ téèyàn bá ṣèmẹ́tì ọlọ́run kí lèrè tí ó máa jẹ ẹ sáàtì pọ̀ sí sáàtì rówó ẹ sáàgbà fúrúùsì sáàgbà róòmù sáàgbàgbà àwọn ó lọ aburú ló máa béèrè lórí ẹ̀ ó torí pé mo ha fẹsẹ̀n ayélujára pé wọ́n ti ṣe islam kí ni ó gbẹmí kó ní islam ó ní fọmọ mímú lẹ́nu òun òde fọmọ yẹn mẹ sọ́ọ́hìbù sírì nàbí sọ́ọ́hìbù sírì nàbí ìyẹn ni personal personal adviser ànábì ní tó ní ṣe pẹ̀lú kí ni personal affairs tó bá jẹ́ pé personal affairs ni ànábì máa ń fún láwọn àṣírí kan ó máa ń fún láwọn ọkọ̀ kan tí àwọn alágbájá mọ̀ náà ti kiri tó bá fẹ́ ṣe kankan ọ̀dọ̀ ìzẹ́bà ló sí pé mú okọ̀ ẹ̀ lọ́wọ́ mú ìtọ́sọ́nà ìlọ́wọ́ òfẹ́fà ni lọ́pàá tó jẹ́ pé ànábì ò ṣàdédé fún ní pòṣíṣàn yẹn bí ò jẹ́ pé ìròrí rẹ̀ tá ànábì rí ìyọ́nà ọlọ́kùn máa bá èkí àtọ̀lọ́ ọlọ́kùn máa bá ànábì wa Muhammad ẹ̀yẹ òṣìṣẹ́ ọlọ́ ajẹ́ kó ti parí Allah subhanahu wa ta'ala kò dẹ̀ fi wá sínú òkùnkùn ó lánà kalẹ̀ fún wa ọ̀nà wo là á dà káàdì mẹ̀tẹ́ lábájá ọ̀tá yín ni gbogbo ọ̀nà mọ́ fi wé wọn wéra wọn wọ́n yàtọ̀ síra wọn ṣètọ́nì ìbílísì ní pé bẹ́ẹ̀ èṣù eléyìí táwọn èèyàn ń bọ ní o ọmọ ìyá kan náà ní o wọn gbogbo ẹni tí bá ti ń ṣe bẹ́ẹ̀ á ní èṣù ṣàyàtì nìlì ìf ẹni ẹ̀kọ́ nú àwọn èèyàn lè ṣù tó ti bàbá oríyàn tí ń wà ní èṣù náà lè jẹ̀nu á ní ṣàyàtì nìlì jìn olù yàtọ̀ wà nù wọn àmọ́ òun ọ̀gá oṣù lólórí fún wa nínú ọ̀nà wọ́n ní tó bá dé ìrọ̀lẹ́ àbáde lásàálẹ̀ ojoojúmọ́ ṣètọ́nù wà pé gbogbo àwọn ọmọọṣẹ́ rẹ̀ ní ó jókòó sí yóò wá fẹ́ máa gba report ẹ̀já tó dáadáa yóò fẹ́ gba report pé lónìí ilẹ̀ tó má lónìí Nàìjíríà ẹ̀wá ẹ̀wá fún mi report ìṣẹ́wò lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọọṣẹ́ rẹ̀ nínú èṣù nínú Ọbàtálá nínú ẹni ibú nínú àwọn èèyàn náà jẹun kálukọ́ àmọ́ wa pé lónìí ohun tó ń ṣe máa bọ̀ ọ̀kárí jòkóńbí ìwọ́n kọ́ kí ló ṣe fòtílágbájọ́ ta bàbá jẹ̀bú ìwọ́n máa bọ̀ ìwọ́n kọ́ fòtílágbájọ́ ṣe sì náà máa bọ̀ ilé ìwọ́n kọ́ olóòfẹ́ gbá rẹ̀ ààrẹ kíni fàwẹ́lẹ́lẹ̀ máa sàṣàrù yóò gbé ìwọ́n náà máa bọ̀ ń bí yóò wá máa tò wọ́n bá yóò máa fún wọn sọ́tún tí wọ́n sọ́sì wọ́n ní tí kan bá wá dé kí ni wọ́n ṣe lónìí lónìí wo sàdánkátà rẹ máa bọ̀ ẹ̀yà wọ́n nílò wàá fún ní special place àwọn olùmọ̀ ní wáì tí ṣe ìtọ́nù fi ń hánà tani tó wọ́n náà ní dàárín láàrin lọ́kọ̀láyà rú ó ní sẹ́ẹ̀rí gbogbo ẹ̀ tó kù yẹn èèyàn kan ní wọ́n ṣiṣẹ́ lára ẹ̀ àmẹ́lẹ́yìn ó dídí ìran kan ló ṣiṣẹ́ lára ẹ̀ ó pé ọkọ àtìyàwó ọmọ dànù ọkọ dànù ẹbí ilé ọkọ dọ̀tá ẹbí ilé ìyàwó dọ̀tá ara wọn òfẹ́ ríra wọn eléyìí wọ́n gbogbo tí máa jẹ́ ẹ̀ṣẹ̀ náà méjèèjì máa dá torí e a gbọ́dọ̀ dáadáa gbogbo bà tí àwọ̀ bá ti ń bẹ láàrin àwa àtìyàwó wa láàrin àwa àtàwọn wa ẹja tètè yájú o ní o ó fẹ́ kó wa o ọba lórí wa ọlọ́ọ̀kan méjì rẹ̀ ọlọ́run ẹ̀yẹ́ ń sìn ọlọ wa ta'ala ó máa ń kí wa nírọ̀ ó ṣàlàyé fún wa ó ní yá ayé ẹlẹ́dínà àmẹ́nu ó ní mo pa òdodo ìyẹn nù ó kò tó ẹ ẹ má tẹ̀lé o ìgbésẹ̀ tí má ti mú wa má gbà o tẹ́ ẹ bá wo láàrin lọ́kọ̀ láyà tí mo lọ yẹn ẹ rí sásìrì kan bẹ́ẹ̀ wọ́n wọ́n ọkùnrin mi lẹ́bi iná ti di ẹni mo fẹ́ sẹ́ni mi bẹ̀rẹ̀ ọ̀rẹ́ búra gbogbo tí ó parí ìjà láàrin lọ́kọ̀ láyà yìí lọ́lé ni bọ́lọ̀ kan náà sì ni yóò àmọ́ tọmọ pé ìwọ gọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ fún tọ́ba ti jí láàárọ̀ tọ́ba mú pé ó dà ló bá tán ọkọ náà rò pé èmi lọ́kọ̀ èmi kí wọ́n aṣọ fún tó léyìí sọ́ọ̀rì wọ́n ní ìwí tọ́wọ́ mi ìwí tọ́wọ́ mi ń ní wí tẹ́ ẹ bá wá padà rí ń ní wí yẹn gbọ́dọ̀ sọ́rí kẹ́lìmọ́tò sọ́rí I'm sorry ọkọ kan ò ní wí fún ìyàwó rẹ̀ ìyàwó ò ní wí fọ́kọ rẹ̀ pé mo sọ́rí ẹ má bínú tí mo ṣe lánàá wọ́n láwùrọ̀ ní ó parí ọkọ padà sọ fún pé ọ̀dà ìwọ náà má bínú ìwọ ló fa ẹ wá gbogbo ẹ ti gbọ́dọ̀ kan ṣoṣo rí yóò máa dúró yóò máa ṣiṣẹ́ yóò àti bìyàyà àti bìyàkọ àtẹgbá àdàwọ abẹkọkọ bàbá fẹsùn àwọn aṣọ fún ìyàwó tó yá lọ bí ọkọ rẹ ẹdẹkùn bí mẹ́ta ní abẹ́ẹ̀bẹ̀ ṣá agbẹ́kọ̀pù lọ́wọ́ ni àbá níjà ìjà kan ṣá alẹ́bùkọ́ tá a fẹ́ gbé fọ́kọ pé lọ sọ ìdíbálẹ̀ rẹ ni aláṣẹ rẹ ni lọ sọ fún pé kí ni o lọ sọ fún pé sọrí ló bá dìde ṣé ẹ mọ̀ kó bá súnmọ́ báyìí lọ ah, ẹ wù ẹ mẹ́ta tí ì lọ bí ìhùn nílé wí mo wá rò pé ah, ṣé ẹ wọ́n ti kọ́ lẹ́rú nínú òkáwà lẹ́rú mo ní ẹwà ẹmọ ìwọ̀rí ẹ̀ sílẹ̀ ẹ̀lẹ́ mo mọ tí ń ṣe gẹ́gẹ́ bá nọ́bì ṣe sọ fún arákùnrin kẹ́kọ̀ọ́ mo mà ìnìlá alámọ̀kẹ́lìmẹ̀tàn mo kan tó bá ilé wí gbóló yẹn gbogbo tí ń bẹ lára rẹ̀ ó tù ká mo ní tọ̀ gbogbo ẹja sinmi o ẹja dúpẹ́ ni ọlọ́run ti yára ibi tá ń lọ ẹ wo a'udhu billahi minash shaitani ẹ jẹ́ àwì làbáwí lẹ́ẹ̀mẹ́ta nígbà táwọn ìwé lẹ́lẹ́kẹta dàgbò ní wá súnmọ́ ọkọ rẹ ọ̀rọ̀ tá ń sọ ọ̀rọ̀ tó simple díẹ̀ ni just tell him sorry ló bá súnmọ́ ọkọ bá ní ẹ má bínú lọ́rọ̀ bá tán. <laughs> tó túmọ̀ sí títẹ́ ẹ bá ti lé fílẹ̀ lẹ́ báyìí yóò mọ̀ ṣiṣẹ́ lọ ni yóò mọ̀ ni ẹ má tẹ̀lé fa innahu ya'muru bil fahsha'i wal munkar mímú tí ó máa pè ní sí alifasha ìbàjẹ́ ẹ̀yin náà wo gbogbo tó lọ láwùjọ lónìí ẹ wo ibi táwọn èèyàn ti rówó lónìí tẹ́ ẹ bá gbé àláàlí lẹ́lẹ̀ ẹ̀yẹ rówó ẹ̀yẹ gbọ́nà aburú lẹ́lẹ̀ ẹ gbọ́nà aburú lẹ̀ pé ọ̀nà ìwòwò tó bá fẹ́ wo kinní kan nísìnyí kọ́ máa wo bí ayé ṣe ń lọ kọ́ máa wo èrè obìnrin ó ti dáwó bàjẹ́ ẹ wo bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà kan ẹ lọ wọ́n wọn ọkùnrin tẹ́lẹ̀ báwọn èèyàn sọ̀rọ̀ pé à ẹ wo kíní ìfẹ́ bá ti lò ó yóò sàǹfààní fún ẹ wà lálàáfíà ẹ wà ṣe dá ẹ wà ṣàwò àwọn yóò máa wèrè kíní ṣe wọ́n gan ọjọ́ dúró láàárọ̀ ẹgbẹ́ tó máa bẹ̀rẹ̀ àmọ́ ẹ̀rọ ọmọbìnrin kan wọ́n wà ní ìwọ ṣíṣẹ́ yà lẹ́lẹ̀ tó bá ti wá bẹ̀rẹ̀ wọn náà good good afternoon sir ẹ̀yà welcome sir lọkùnrin wọn rò pé ah bó o ní kí ló gbé o yóò tún bá ẹ̀wà wọn lẹ́sẹ̀ àgbó pamẹ́ ni àwọn tí wọ́n tò sórí tébù káńtà àwọn obìnrin ní kọ́kọ́ sí àyálẹ̀lẹ̀ ọwọ́ àmọ́ rò pé wo láti kọ́ bá wàkáǹtì níná èlò tiẹ̀ ló wà èlò ló wọlé ń ní ohun tí ó kà tí bá fẹ́ fi kún owó èlò ní òtò náà ah, ah, wọ́n wọn ò mọ̀ọ́mọ̀ fọmọ dáadáa síbẹ̀ bí wọ́n ìsáná wọ́n bá bá polówó gbogbo tó ti yé fèrè dábàá fún obìnrin ìpolówó rẹ̀ torí pé fàyè ìrìnà wí yá múrù bìlì fàṣà yóò parí láṣẹ mú mú YouTube tẹ́ bá bẹ́ kìíní kan ẹ ní bẹ́ẹ̀ lọ kan wọ́n olówó obìnrin ìṣe bíbò obìnrin kan wà ní ha ah, ah, ah, ń ẹ wá nílé kọ̀ǹtró rẹ̀ ilé ẹ̀rọ ẹ nílé kọ̀ǹtró àti tó bá pọ̀lọ́ rẹ̀ tán lẹ́tọ̀ ráyè sí fẹ̀. fàyínà òyà múrùbìn fàṣà wẹ̀lmùnkà tẹ ẹ bá kọ́ òyìn ẹjọ́ ẹ lọ sọ fún ọ̀rẹ́ ẹ wá gbowó èlé ẹ wá gbowó èlé ẹgbẹ́ kí áà ah, má wọ́n di zero percent ni èrò ti débi mà owó èlé ẹ wá wọ́n wá gbowó èlé yẹn ọ̀rọ̀ wọ́n wá wò wọ́n gbèsè ọ̀ olómẹ́jù à ń bọ̀ mbẹ́ kọ́lọ̀ ọba àlejò ọlọ́jọ́ kọ́mọ́sá àyọnu sí wa abẹ́ májò ní kápá lórí wa torí pé ẹnẹ́bí sàṣírí fún wa nínú hadithi lẹ́yìn akọ̀rọ̀dàwù Abu Dawud wọ́n sọ háhàwù Al-Albani kọ́lá nàbí yìí sallallahu alaihi wasallam anábì ní tí ò yé yín ni inna shaytana ṣètọ́nà tẹ́ rí ẹ̀ ẹ́ rí ni yajiri fi jismi ahadikum aw yajiri fi bani Adam ṣètọ́nà mọ́ rìn lára yín bẹ́jẹ̀ sí ń gba ní ìsan báyìí bẹ́ẹ̀ sí ń gba ní ìsan náà ló fi fọ́ wa mìíràn ẹjẹ́ ń lé wa sí dáadáa ẹ wo ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ bá jòkó pẹ̀lú obìnrin làtẹ́bí fi kì wọ́n lọ àwọn ọ̀dọ́ má jòkó tóbìnrin má wo fíìmù oníhòòhò má wo fíìmù tó lẹ́tọ̀ àti wò torí pé tó bá ti dá jòkó fún ààrẹ lójòkó láì ló bá jòkó tóbìnrin yẹ́jìrì yóò máa lọ lára rẹ̀ bí ó sì máa lọ lára pé ọwọ́ kan ó rojú rẹ̀ ni tó bá fojú ń lẹnu tí ó mọ̀ lọ́ba yìí ẹ̀ẹ́dàrí yóò àmọ́ gbóná ojú àmọ́ ẹran tó pé ó ti gba ìtí ń lọ yẹn ó ti lọ́nú ọpọlọ rẹ̀ ó lọ gbọ́pọ̀ ọpọlọ tí èèyàn fi ronú a gbọ́dọ̀ sọ́ra a jẹ́ pé tí má ti ń rìn lára èèyàn ráì ẹ̀mọ táwọn kan máa ní kíní kan rìn lára mi bí ṣe tọ́ni ṣe máa rìn lára èèyàn ni ọlọ́kó jòkó mọ́ sálà wa mẹ́tìrọ̀ dàm kò sí ní tí wá lè sọ́ọ̀pù rẹ̀ ó ń bẹ lọ́dọ̀ ọba tó dá wa ẹ̀yẹ́ ń sìn ó ṣe lójúṣe fún wa gbogbo ọ̀nà wo làá kápá rẹ̀ tábìmù rẹ̀ kólẹ̀ gbogbo ọ̀nà wo làá yápá rẹ̀ pé rárá ohun tó ní ń ṣe ní ṣe sáà <laughs> ìmọ̀ràn lọ́wọ́ bá rí ìyá àwẹ̀ ni ìrànlọ́wọ́ bá rí ìyá àwẹ̀ ni pé tó jẹ́tọ̀ wa táwa sọ pé èmi mi ní jẹ ẹ̀tọ́ wa a jẹ́ pé yóò rọrùn fún wa láti jìnnà sí haram ń bò rí ìyàwó rẹ̀ lọ́sàn-án àwẹ̀ tó rí tó dáa mm-hmm, bọ́ọ̀lù yóò ṣe máa bọ̀ lọ́nà ọ̀nà mọ́ṣáláṣí tí wà lóbìnrin kan tó sí òwò lẹ́lẹ̀ mo fi ẹni tẹ́lì mi bẹ̀ lọ́wọ́ rẹ̀ mo fi búra fún yín tá à ń parí ramadana ọgbọ̀n tá a gbà lọ́dún yìí mo máa ń sábà dúró lẹ́kọ̀ọ̀kan tí n bá ń jáde mi ò rí obìnrin tó wọ pátá nù ramadana kí ni a sínú tán láàárọ̀ ọjọ́ mú wọ́n bẹ̀rẹ̀ pátá ni wọ́n á rò pé àá bọ́lá ṣé wọ́n kásọ̀ yẹn kó lẹ́ni torí pé àwọn tí wọ́n ń jọ́sìn lórí ilẹ̀ pọ̀ ara atẹ́mú àwọn tí ó wà jọ́sìn ó borí tiwọn tó ti ó borí aláfẹ́sì wọ́n mu já àdá ọba jagun ni ìbáṣetọ́nù jagun kì í ṣe lásìkò kan pé ṣe mi fi lẹ́ẹ̀lẹ́ àtà tẹ́mi ó fi bọ́ lára èèyàn bẹ́ẹ̀ ni tẹ́mi ah, ah, ó fi bọ́ kọ́tà darúgbó kan ní àá ó sì wá rẹ̀ ẹ̀rọ ọ̀sùtù ló wá láti àṣetọ́nù wà pẹ̀lú wọ́n ní nígbà láàkọ̀rọ̀ dánilẹ̀lá hùn láyé mi onífàbẹ̀ ìzàtìkà mo fi agbára rẹ mo fi wọ́ ló lálágbára fàbẹ̀ ìzàtìkà pẹ̀lú agbára rẹ mo búra láàkọ̀rọ̀ dánilẹ̀lá hùn ṣèrè ọ̀tọ̀kà láyé mi wọ́n ní láà òdìlànàm àti gbogbo wọn ní sọnù òjòkàn kankan lẹ̀lẹ̀ tó ń lọ́dọ̀ àwọn ànábì ọlọ́ kí wá níjọ́ tí ìmáàmù dárò ìmáàmù alìsúnà ìjàmà ìmáàmù ahmed ọmọ ahmed wa ìmọ̀ ọlọ́run ahmed ọ̀rọ̀ àṣà níjọ́ tó kú láyé ìmáàmù dárò alìkítà bọ́dúsúnà níjọ́ tó kú ìmáàmù ahmed èèyàn kan ò kọ́ hadisa nabi tó pọ̀ jọ tó tó ìmáàmù ahmed ìmáàmù ahmed ní mi ò kọ́ kankan sínú musnad ìmáàmù musnad òun tíra hadisi òun àyàtúkọ̀ òtún ti ṣiṣẹ́ kí n tó kọ́ báyìí wọ́n kọ́ practice rẹ̀ ni ó lẹ́yìn ọ̀kan ṣoṣo ló kù ó ní pé kí n dá irun gbọ̀n mi ó ní màá sì ní pé mo ṣe kọ́ àdójú ẹ̀ka lójúmọ́ tẹ́mi padà sọ́dọ̀ ọlọ́run ìmáàmù ahmed wa fẹ́ kú láyé ọmọ rẹ̀ abdullahi wa imáàmù wa rahmat wa sa ọlọ́ba kí ọmọ méjèèjì ọmọ rẹ̀ wà wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìmáàmù ahmed wa ń pọ̀ kàkà kú wọ́n mí sókè wá rò ah, ìkẹ́ ọba dàda kò sẹ́ni tí ò bùkátà rẹ̀ ṣètọ́nù olè fi hàn lẹ́lẹ́ wọn ni ya abatakula ilá ìlọ́wọ́ ilé bàbá wílá ìlà wọn wọn ṣe lá ìlà ìlọ́wọ́ lá ìlà ìlọ́wọ́ ẹni kí ni mama amadu ṣe mama amadu ni láà láà láà bẹ́ẹ̀ làbúlẹ̀ ń sunkún pé ah! bàbá òun kò láyé kò ní rí lá òun kẹ́yìn ó wá bà nínú jẹ́ ibi tó ti dorí kodò ló máa bẹ̀rẹ̀ kẹ́ ló bá ní ah bàbá rẹ̀ máa ń bọ̀ ọ̀gbọ̀n ní kílódé ó ní ìbá mi mo ń sọ fún ilé kẹ̀kẹ́ wí lá ìlà ìlàlá ó lè sọ pé lá ah, rárá rárá kílódé ó ní ah lá ọ̀rú dàlẹ́ ìrẹ́kọ́ ni mò ń dá lóhùn sọ ọ ní bí wọ́n ṣe sọ lá ìlà ìlàlá bẹ́ẹ̀ ni ṣe sọ́nù dúró lẹ́gbẹ̀ẹ́ mi ìwọ orí èmi rí torí pé ó ti wà ní ààyè àlàfo méjì ó ní mò rí ó bẹ́ẹ̀ ni sọ pé ó kúrò bí ìlà sọ pé kò sọ́lọ́ ó ní mò ń dárò kìí ṣe ọ ajẹ́pẹ́ tí ò mú fi mọ́mọ́ ahmed kalẹ̀ kò ní fèrè àtìyẹn lẹ́lẹ̀ asàkúndàlì wọlé kan sáré ní mùsùlùmí olùsàmì náà wọ́gá fòrò rọ̀ṣìn. alhamdulillahi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahabi wa man wala abi allah subhanahu wa ta'ala kó dọ̀kọ́ masa ayọ̀ ìṣúwa àtẹ̀yìn àtẹ̀yìn masa àfiwá sí ẹni tí ó là láyé àtẹ̀lálì kìámà lọ́wọ́ ṣètọ́nù tẹ̀yìn àti tàlejòna láìpẹ́ méjì lọ lọ́wọ́ aláhàwùláwàlá kó wáta ilà lùlá ẹ̀yẹ ló ṣe wọn lọ ìnàlì ṣètọ́nù hádàfàn wáhìdà bó sọ fún alẹ́ kan ìnàlì ṣètọ́nù hádàfàn wáhìdà ṣètọ́nù ní góòlù kankan góòlù kan tó ń ṣiṣẹ́ lórí ẹ̀ àtìmẹ́ǹtì kan tó fẹ́ àtìmù lára wa ẹyọ kan ṣoṣo náà ni tó bá ti rẹ́ ẹyọ kan yẹn gbàgbé tó kù <laughs> ẹyọ kan ṣoṣo ló retí kídà ni bóòlù yẹn òun náà ni dàí ìdàgbàdà òun sì ló tóbi jù òun ló ga jù sẹ̀mí ayé yóò wà máa ṣiṣẹ́ lọ́sàn-án láàárọ̀ lálẹ́ ìjọ tó bá ti àchífù rẹ̀ yóò fi hàn lẹ́rẹ̀ ọlọ́run ìjọ àchífù rẹ̀ lára wa ìjọ tó bá ti lè àchífù rẹ̀ lára yẹn gbàgbé rẹ̀ kí náà ni góòlù yẹn òun náà ní pé ìnáma ẹ̀yẹ́dẹ́ ohun ìzìlẹ̀ ọ̀hún ó ń pe gbogbo àwọn èèyàn tiẹ̀ yóò máa pàwọ́ ẹni rẹ̀ lọ́pọ̀ wọ́n ṣe líẹ̀kúnú min asahabu sa'ir n tó fẹ́ sọ fún wọn náà ni pé di kèfèrí tó bá ti rí yẹn sọ ní kèfèrí ẹgbàgbé tó kù kò sí tó bàjẹ́ lára yẹn tó tó kú fún wọ́n ní lágbájá kèfèrí ni ń mutí à ọtí wo tó bàjẹ́ lára rẹ̀ jọ títí mu lọ <laughs> èyí ó sì náà ní mutí ẹ kọ̀kọ́ tí ó sì lọ́wọ́ ló padà yé wọn lọ èyí ó sọ pé òsọ́ náà ẹni ṣe kí ni ẹni ṣe zìnà à ń ti ṣe ó ju zìnà lọ ẹjọ́ kọ́kọ́ bẹ́ẹ̀ náà ọba rẹ̀ mọ́ kó kú òní kèfèrí kó fi mú mi nínú ń tí ṣe ń tán lè mọ wá lára èèyàn náà ní kó di kìtọ́ àti ní kẹfẹ́ nígbà yóò fi lẹ́rẹ̀ ni iṣẹ́ yóò kó wa rọrùn fún yóò ní ẹlẹ́yìn mo ti gbé ẹ̀ tirẹ̀ ẹ fi yóò kú lẹ́lẹ́ alákọ̀ọ́kọ́ òun náà ni alukófòrò bí láà wàyí aṣẹ́dúlá kọ́bá wà sọ̀rọ̀ aláàdínì aláàdínì mẹ́rin òun náà ló ń léjù kọ́ọ̀lá tààlà ọba àlejò aláṣọ pé kámasálì ṣètọ́n fàlámà káfàrà tọ́mọ ènìyàn bá ti gbẹ́rù gbẹ́rù sọ́ba tó dáa kí lè so sọ kọ́ọ̀là ìní ìbàrí omi nǹkan èmi ti bọ́ pápọ́tẹ̀ lọ́wọ́ rẹ o ní kẹ̀kẹ́ so ló wà sọ pé ìní àhàfùmọ́ àrọ́bàlẹ̀ ààrẹ ni sọ̀rọ̀ mi tọ́rí olùpáyọ̀ ọlọ́run ni o èyí náà máa wò téèyàn bá ṣe zìnà tó ṣe tí òrọ̀ olóòdì àti yóò ṣe téèyàn bá jalè tán kò ní gbà lẹ́yìn ìṣẹ́jú méjì ojú ló wà dá yóò máa wò bí màálù rọ́bẹ ó ti ti rí ìlà ọ̀nà èmi náà tiẹ̀ wàá mọ̀ náà iṣẹ́ èṣù ni èṣù kọ́ ń bò parí lójú rẹ̀ lẹ̀ yóò máa ní à ah, ìwọ àfa náà wàá bá ń bí òun náà ni ó yóò ní ah, kò yẹ ká gbàgbé lẹ́yìn lọ́wọ́ rẹ̀ wọ́n lè parí ọ̀nà wàlámà kàfàrà bẹ́ẹ̀ bá ti di kẹfìrí báyìí kí ṣe bá mi wọ̀ sọ́dọ̀ kí ni èmi darí èmi kọ́ mo ní oṣù fún ara ó wù ọ́ ni ẹ̀gbọ́n tí sùlẹ́kà obìnrin ìyàwó aláṣẹ aláṣẹ mọ́sárì níjọ́ tó ó ní ìnílá ubárí ùnàfsí ó lébi òfẹ̀mí ara mi mọ́ o wà má ubárí ùnàfsí èmi òfẹ̀mí ara mi mọ́ ilá wà má ubárí ùnàfsí mi òfẹ̀mí ara mi mọ́ ìnà nẹ́fsà sẹ́ẹ̀rẹ́ mi tọ́lọ̀ ń bá mọ́ wa ìnà nẹ́fsà lá àmàrà tàbí súyì ilá máa rọ̀ yìí mà gbogbo ẹni bá fẹ̀mí rẹ̀ lẹ́sẹ̀ tọ́lọ̀ òkú ṣeré kí ni wà lára Yusufu ẹrú tán wálé ẹrú tán wálé ẹrú tán wálé ẹrú èyí sọ wá máa bẹ́rù ṣe tí ò dáa àti ẹ̀gbọ́n bá kejì àgbọ́n bá kẹta kò sí ìtọ́jú àwọn méjèèjì ẹ̀rú gbogbo wà sí ṣíṣe ìfẹ́ tí Yusuf ṣe fún kò gbọ́n kankan wà áyíṣà lọ́kà kọ́lá màábàlá innahu rabbi ahsana maswaya innahu la yuflihul zalimun ṣe tá Yusuf ní èmi ò ní tẹ́lẹ̀ tó ní pèmí sí kí ni Yusuf ṣe ó sì rántí ọba dẹ́dà eléyìí làkọ́kọ́ nínú ọ̀nà tí ṣẹ̀tọ́nù máa ń gbà achievement rẹ̀ ni pé nínú tí máa wá òun ni pé òun ṣe kìbìrì sọ́lọ́ a bá dẹ̀ ti ṣe àbùṣebùṣe ẹja gbọ́ sọ́tò bàkọ́rà nígbà tí Allah subhanahu wa ta'ala tó bẹ́ẹ̀ kílárí fún àdébí Suleiman ó ní wàtẹ́dàrú àwọn Yẹhudi ìgbà yẹn wàtẹ́dàrú wọ́n tẹ̀lé máa tẹ̀sí ní ṣayatinu ala mulki Suleiman wọ́n tẹ̀lé lẹ́gbẹ́ bá ṣe tọ́ <laughs> wàtẹ́dàrú máa tẹ̀sí ní ṣayatinu ala mulki Suleiman dàrátà lórí Suleiman náà kú báyìí àwọn ṣayatinu lè yín ṣàtàlẹ́jọ́nù kan ẹ̀wà ẹ̀wà ẹ̀wà Suleiman tẹ̀lé ti ń lò yìí àwọn òkà kan ní ń lò àtàgbára kan abẹ́ àga rẹ̀ ló wà ẹja fún ẹ láti rí bí dáhùn yẹn ti ń wá sí rí nù nàbà wá sí rí ẹlẹ́fà ní à ọmọ fa àwọn ọ̀pá kan báyìí tó bá ti fà báyìí ọ̀rọ̀ ìrànjú ọ̀rọ̀ ra lọ́fíńdà kan ọ̀bọ̀ òòrùn ìyóò ti bọ́ òòrùn máa sasẹ́ ìyóò ti máa bọ́ òòrùn máa sasẹ́ orin ara ọ̀kẹ́yìn sí kíbla nígbà bá kírun ọ̀rọ̀ yẹn gan akọjú síbẹ̀ ni ọ̀kẹ́yìn sí ọ̀wà lọ wá ẹ̀jẹ̀ adìẹ ọ̀wà àti kí ni ọ̀pá sórí tẹ́sùbí ẹ̀jẹ̀ adìẹ àti tẹ́sùbí ṣe wá jọra wọn kò jọra wọn náà èèyàn fẹ́ so tíra àmọ́tẹ́sù bí wọ́n wá ní kó ti bẹ̀ di adìẹ kó tó mórí tẹ̀síbà yẹn subhanallah wọ́n tábà wù má tẹ̀tìlù ṣayatin ala mulki suleiman wà má kàfàrà suleiman ọba aláàdì suleiman ò ṣe kékeré o walakinna ṣayatin ẹ kafaru àwọn ẹni èṣù tó lásìkò rẹ̀ tí wọ́n rí kó lọ àwọn ni wọ́n ṣe kèfèrí kódà ọ̀nà ọ̀nà gbà sọ àwọn èèyàn di kèfèrí yu'allimuna an-nasa as-sihra àwọn èèyàn kọ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ agbára tí sọ̀rọ̀ àwọn yẹn sì ń wá ọ̀pá Suleiman náà dìsìn òkà Suleiman wọ́n sì ń wá dìsìn pé òkà kan nínú ẹbí darí àwọn yẹn ń fà wọ́n làwọn ní dìsìn ẹ wá rò pé kí la fẹ́ gbà ẹlẹ́ẹ̀kejì ó kọ́ àmọ́ kọ̀ntínú tọ́lọ́ bá dọ́ka jọ́ mẹ́jẹ lọ nínú ẹlẹ́ẹ̀kejì ọ̀nà tó máa ń gbà wọlé àlùbídé àdádálẹ̀ tó bá rí pé kò di Ha! ó sá tẹ́ńpẹ́lẹ́ ní bí mo ṣe ní ó ṣe tó sà ní tọ́lọ́ sọ táwọn ẹbí sọlọ́ òun tẹ̀lé ẹ̀fílẹ̀ ẹlẹ́yìn yóò wá gbọ́nà bó yóò gbọ́nà àdádálẹ̀ bídà ntọ́lọ́ pàṣẹ rẹ̀ ntọ́lọ́ òmìkà ṣe yóò mọ̀ ṣe kí ni yóò mọ̀ ṣe àfẹ́sìn ah, lọ́nìí arábìnrin kan àwọn èèyàn máa wo lórí ṣíṣẹ́ mẹ́bẹ̀rẹ̀ àwọn èèyàn ṣàkíyèsí rẹ̀ níbi tí àwọn èèyàn ba ìjọsìn wọ́n bàjẹ́ ibi tán rí pé orújú máa lọ́wọ́ ó ní ó dógún wìláyà látọ̀run ni níjọ́ tí wọ́n pọ̀ ní ọ̀pá àhámù kìíní kan tó pé báyìí ó ní wọ́n kọ́ wá bá wọn olówó ẹyọ báyìí lọ́kọ́ wá bá wọn owó ẹyọ àti ìjọsìn ṣe wá jọ mọ́ra wọn ó ní kọ́ wá bá wọn báyìí ẹ torí pé bídíà ò níbi tí ń gbé yẹn lọ àdádálẹ̀ inú ẹ̀sìn níbi tí ń gbé yẹn lọ bó ní gbé lọ yóò sọ di kẹfìrí ni ó ti rí pé ọ̀nà yẹn yóò tètè gẹ̀ẹ́tẹ̀ yóò wá wọ blanket yóò daṣọ bò yóò tàkà mọ́sà yóò wọ́ lásọ míì yóò kò ní jẹ́ ọmọ yóò disguise fún tó bá ti disguise yóò kẹ̀ bọ́lẹ̀ ni lẹ́yìn látò lè kọ́dírì káyọ̀rùmínà alìfẹ́ sáárì tànàzà lónìmọ̀lá ìkàtù wà rú òfin ha bí ibùdó rọ́bì ẹ̀dàkùnṣẹ́ gbọ́nà àárò lè kọ́dírì ọ̀sán kọ́dírì àwọn ẹ̀ṣẹ̀ látò lè kọ́dírì ọ̀sán lẹ́yìn láti wọ́n ṣe ní kí ni lọ́sàn ọ̀sán kò sí kẹ́kẹ́ kọjá wípé nǹkan bá dẹ́dà ní àmọ́ ṣe ntí ò ṣe fánà òfẹ́ jẹ́sẹ̀ èmi àti ó dátọwọ́ gbà omi ṣe lẹ́yìn náà ó wá àwọn ni ọmọ kírun wákàtí márùn yóò pọ̀ jù àwọn èèyàn gbàgbọ́ lẹ́nu tó sọ fún mi ó náà ń lálàá wọ́n sì fóun ládùúà kan kò sígbà tó ń ṣe tí kì í gbà kódà wọ́n bá dé fóun pé kò nídìí kó o kírun mọ́ ah, kí ló bá gbé o ó sọ di kékeré <laughs> wọ́n fún yẹn kan níṣẹ́ kan wọ́n ló lọ sí sàárà mọ́ ní òwò tí ó bọ̀ ọ́ nígbà kejì ọ̀tún rí nígbà kejì ọ̀tún rí nígbà tó bá rẹ lónìí lónìí ó ti dé ipò téèyàn kan ò dérú rẹ̀ rí nínú ìlú ìrẹ́ lọ́gà ìrẹ́ ní àkìtáàbù ìrẹ́ ní kíni o ìrẹ́ ní gáúsù àwọn gáúsù tún wá máa ra wọn lórí kíni bíbí àní àdádálẹ̀ kí láti yàwá Àìṣà sọ ó ní man náà lẹ́yìn fáwọrọdì wọn ò dá padà sí abẹ mọ́sẹ̀sìn wa aládàpadà o àwùjọ bí kàmín àmọ́za ti ṣàyà tí ni wà àwùjọ kàrọ́ bí ayàlúwòn wà iná yẹn zaganna kàmín ṣèyítọ́ ni nàzùn فاستعذ بالله إنه هو السميع العليم قوم إلى صلاتكم يرحمكم الله